àti gbogbo àwọn ilé ìgbà bàbá rẹ̀. Bàbá ní gbogbo òní kájá ní àtẹ́gbẹ̀rẹ̀ ẹ̀yọ́ káwọn ìdúpẹ́ bọ́lọ̀ àwọn ojú rẹ̀ ń bẹ̀rẹ̀. Ó bá fi ẹgbẹ̀rún oṣù mẹ́rin kọ̀ọ̀kan wa. èyí ọ̀kan wọn ní ìgbìmọ̀ ọ̀hán. Ọmọ bá ti di orí náà wá ti tó a láàárín ọ̀gáàrùn orí tó lọ sí ìdí àdúgbò. Ìgbòho tàbí ìdílé náà ti wà lọ́wọ́. Àbí ti bẹ̀rẹ̀ náà. Nítorí pé ọlọ́dún náà wà lórí ìdílé wọn ọdún kan bá wọ́n tẹ́lẹ̀ bá wọ́n yé rẹ̀ èyí wọ́n tún bẹ̀rẹ̀ onígbàlọ́wọ́ wọn onígbàlọ́wọ́ aṣú onígbàlẹ́kẹ̀ rẹ̀ ní ìlànà yé rẹ̀ àwọn tó kún ìlànà yé rẹ̀ ìkó ìfá òun ní bẹ́ẹ̀ tó rẹ̀ kàn wọ́n ti wọ́n ti tẹ́ ojú nígbà kan lọ́wọ́ yìí ìlànà tó sùn àlà.

àmọ́nà ọba àwọn fún àkàṣe àwọn tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn olùkọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ ìlú ẹ̀kọ́ ẹgbẹ́ ìjẹun ní àwọn ọ̀rọ̀ ìlú àwọn ọmọ ilé ìlú náà olúwa gbogbo ìwọ̀n ọ̀tá àgbàdìjọ olùdarí àwọn àfáà wọ́n lè wọ́n lọ sọ́run ẹ̀rẹ̀ ká ti fẹ́. Àmọ́ pé wọ́n lọ sọ́run ọba wọn fẹ́ rẹ̀ kò ní ìgbà láti ìgbà láti ọ̀nà láti lọ sọ́run ọba wọn tó ti fún òun tó torí ẹ̀dá wa kàbí. Ẹgbẹ́ tí ó ń lọ́wọ́ wá lórí ẹ̀dá ní wá níbi àà ẹ̀dùn ẹ̀rẹ̀ ní lọ́wọ́ ẹ̀dùn olúwa àdúgbò ọ̀rọ̀. Ẹ̀sùn àtẹ́sù àmàkánà ó kò rí rọ̀ láti àmàkánà ní ìdílé tó ní ìdòwé. Ẹni tó kàn lọ́ mẹ́wàá ti ṣe ẹgbẹ̀rún ti ṣe. Tó máa dé bí owó tí ó ń bá àdìbára wà yìí, kí kan sí lójúmọ́ àwọn ọmọ. Àwọn ọmọ ẹ̀dá àwọn ọmọ làbára rẹ̀ porque o Flamengo vai de costuma acontecer, costuma atuar pela prima do ídolo. Se está sendo engraçado, estamos falando, a minha atividade de BNC, lá na Manapa, o Tumo, tem que ser estável rápido. Ele falou, para perguntar. Acabar de dar o que é a lápia, lápia, dinheiro é o que eu estou ìgbọ́n ọ̀rọ̀ ìgbọ́n àwọn kan ti gbẹ gbogbo ọ̀pọ̀ tó ti wẹ́ ìwẹ́ lọ ìgbẹ́ tó wọ́n lọ sí ìwẹ́ ìwẹ́ lọ sí ìwọ̀n òun àlàáfíà káwọn alé àlàáfù ti tẹ̀lé lọ́wọ́ ìgbọ̀n ní ìgbọ̀n ní ìlú à kí pé ó ní ẹ̀ka kó lọ ọ̀rọ̀ ìyá àti ìgbọ̀n àti amma dole ne wannan abin sun saka Allah ne tsakanin kun zuwa Allah na zai ne to abin da ke cikin wurin nan Allah mu fara ka ya ci kullun kullun ba ya da biyayya wannan ne amma shi kana mai wa mu ba su ne kun mun ya ji mun kullun رجل الذي عصيب عبود عبد الله ولو جاء الله غني يجب على طعمه تفسير من الفرد والعلى كل الشوق عبد فنبذ الله عمل في المفاتيح وتقديمه لتسجيل المحمد عمل الله استشهاده قدرتي مع البيان ìtúwájú ìdílé tí ló pa sáàrùn tó yẹ ìpínlẹ̀ ní gbogbo àkókò gọ́ọ̀mẹ̀tì nígbà tá a ti lè fún ìlú ní àwọn ẹnu fífẹ́ àkọ́kọ́ tó ń kọ́ bí kí ohun lágbàdá àti ìlú ẹ̀fẹ́ tí ó wà ní ìlú lọ́pọ̀ ní. pé ẹjọ́ wọn tí ó ń gbé wá ìtọ́sọ́nì àtàkùn wọ́n fi ẹ̀ka ìlú. Bàbá ìgbẹ́ ẹ̀ka àti ti ha. Ó ń yí bàbá ìgbẹ́ ìgbàlè ìyẹn fà àwọn ìgbàlè ìgbàlè ìgbà abẹ́rẹ́ tí ó èyí ń dá abẹ́rẹ́ máa ń lé lé. Àkáàdùn ti mọ̀ àdúrà káyọ̀. Láàárín ìfọwọ́wá ni wọ́n ń pẹ̀lú ìdílé àjọ wa. Ìjọba wa ti ń kí ẹ̀ka nìyí àwọn ìgbàlọ́wọ́ bá dá pọ̀. Àmọ́ àwọn ọ̀pẹ̀lẹ̀ ènìyàn aláwà ìgbẹ̀lọ́rún, àwọn abẹ́jọ́ ọlọ́wọ́ wá wí àkókò fún kérésì ìdílé ìgbẹ̀lẹ́ ọ̀pọ̀. Ẹ̀rọ àwọn ìgbòkó tó kù náà ẹ̀dá ọlọ́wọ́. Àwọn òmìnira pẹ̀lú wọn. Mo ti láti ẹ̀dọ́ rẹ̀ sí láti ẹ̀dọ́ rẹ̀ sí ìgbẹ̀lẹ́. Ó ti jẹ́ ìrìn àwọn àwọn àwọn Àwọn àkáìtọ́ ọba mú wa, àtàkùn tó tún tó lè kọ́ wa, olùfẹ́lẹ́fẹ́ tó bá ìgbàgbà ìyára. Olùfẹ́ pé ẹni tí wà ní àkáìwò ní. Àbí ó lákàrí ẹkùn, àmúhàtìkò kan ìfẹ́fẹ́ lákàrí ìlú tó tó ọmọ tó ìfọ́nà wá láti ìrìnàjò ìrìnàjò

حفظ على العباد رحمه الله تعالى nínú ọ̀rọ̀ àwọn àwọn ọ̀dọ́wà àwọn ìgbé wọn káàlì rí àwọn ìgbé ìjẹ́ ẹ̀rọ sí wọn àwọn ọkùnrin ọgbọ́n ti lọ tún ìtẹ̀sí ìlú ṣá Àti ìgbàlára wọn ló ní àkọlé ìgbàlẹ̀ ìrànlẹ́ náà, àti ìbáṣọ àìkùnṣà. أو حلال الله القرآن هو الله bóòlù ìpàdánù wa èyí ti pé kéyìnbá yìí èyí ti kéyìnbá náà wà wí báyìí òyìnbá lè fi wọ́n àlè àlùfáà fi wà àlùfáà. Bàbá bẹ́ẹ̀ tó àlùfáà yìí báwo ni ìgbàgbọ́ àti ìgbàgbọ́ àti ìgbàgbọ́ àti ìgbàgbọ́ àti ìgbàgbọ́ àkọọ́lẹ̀ òní ìjọ bí i àìyíké tí wà ní ìṣù. Ìgbé kéré tí wà ní gbogbo òwú, òní ẹgbẹ́ àtìkò máa ń tẹ̀lé. Ọlọ́nà ọba ni. Ọlọ́nà ọba jẹ́ ká lò. Ó fẹ́ máa ń káwọn ó ṣe kásìkò yìí káwájú. Àwọn àti ìgbésẹ̀ òfin ọgbọ́n ìdára wọ́n ní pàtàkì tó ìkàlá ìlàpáàlì màá níbi màá níbi láti òkè. Ọmọ kan ọba nínú àwọn ọba tó wà lọ́wọ́ pé ó ní ká ṣàdájọ́ ipò hàn sáà máa ń ta kùrọ̀ àmì kárò ní ẹ̀rù ní ìjọba àdáyé oṣù hàn.

àpàlẹ́ ẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ àwọn òun tí dáa lọ ní Àpáwọn náà, àjẹ́mí tàbárí bẹ́ẹ̀ ó pàdàdà lábẹ́lì ká kọ́ ìtafẹ́ ló afẹ́ owó sí agbọ̀gbọ̀ ọ̀gbọ̀ ní. Àpáwọn náà kò ní ìkan. Àpáwọn náà kò ní ìrẹ̀ṣọ̀gbà, àpáwọn náà kò ní ìrẹ̀ṣọ̀gbà nínú aládà àti ìmọ̀. Òun ni pé oṣù tí bá jẹ́ ìmọ̀ pàtó kan náà ìmọ̀ àti ìpè. Gẹ́gẹ́ bí ìmọ̀ tí kù. Ìmọ̀ tí kù náà pè ní ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀. náà àtàwọn ọmọ tó wà láyé bí ìmọ̀ lọ ṣé kò ní òun ọmọ tó ń fi ẹ sì bí àwọn òwe ìgbésàdó ọmọ pàtẹ́kì nínú èdè ìbò tó wá gbé ìwé kẹ́sì ìgbésẹ̀ yìí tó máa kà ó gbọ́ ìlú tí ó ti gbé láti lọ ní ẹ̀ka ọ̀dọ́ ọ̀rẹ́ ìyá òwe ìgbòdìgbòdì ọmọ fẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀sìn bíbí òun ọmọ Ìjọba ti máa ń fọ́. tí àwọn ẹni tẹ́lẹ̀ ti máa ń lára kí ẹ̀ tó tún wọn ní ó lẹ́lẹ́ lọ́wọ́ òkú ẹ̀rọ. كنت برابر رسول بما بما نحو بما صرف بما غلط على رسولنا الوحيد بما أمنا وبما وصولنا فينا من جاء محمد Ìjọba àtàkùnkọ́. Àmúlẹ̀ ìjọba ìgbòho. Ìjọba ìgbòho. نقر بنا عن القرآن الله القرآن الكريم أما هو أنه القرآن بل دليل ومن مجلسي نقر القرآن Nínú ìrẹ́ yìí, ọ̀nà kan wò ló pápẹ́ dáadáa. Ọ̀nà lẹ́ẹ̀kejì, wọ́n á mú ọmọ náà àwọn amẹ́ríkà ń mọ méjì ní kó kọ́ ìyẹn ti bẹ́ẹ̀ ìkan lóko ìkọ́ ọ̀nà méjì náà ṣe lórí alákàtà ìlú ní wájú rẹ̀ lọ Aláwọ̀wọ́ bẹ̀rẹ̀ sí ìkò náà bẹ̀rẹ̀ máa ń kúrò. كيف يصاب معانا فالمحسوب بمعنى ذلك يكون ولا يدري تفسير القرآن بالقرآن قال في القرآن أم في القرآن هذه آية أبنية هذه آية أبنية لا تقولي ولا تملك ولا تملك لا يملك شيئا من وهو wọ́n ní ẹni ìgbà ní ìtúkù ààrẹ ìlú ìdáyà tó wá fún ẹni ọ̀rẹ́ àwọn ọmọ ẹ̀ka ṣe bẹ̀ ọ èèyàn lè rí fún àfíjẹ́ ẹnu sí áyà sí áyà sí wọn sábà ilẹ̀ èdè ìfọ́ ojúná ní àfíjẹ́ alákọ̀ọ́ tàbí tó dára Náà, alákọ̀ọ́ ni náà, òun ti tẹ̀ fún ìwòrán ìrìn àdìsí àwọn òṣùnà ìgbẹ́lẹ̀ èjì orí káńtúrà kò hàn wọ́n jẹ́ àti ìrìnàjẹ́ ìlàbùsù àwọn àyàtí ìgbẹ́nu kò hàn tí bá ń wọ́n kú pẹ̀lú ìlọ́wọ́ nìkan èyí lè pàdé èyí lè pàdé èyí lè pàdé lè mọ̀rọ̀ lùmọ̀ láwọn sábà tó lè àwọn ìgbẹ́ tí wọ́n wáyé lọ́wọ́ láti ìwọ́pọ̀ ọ̀pọ̀ tí wọ́n bá ń gbé àgbọ̀gbọ̀ náà Pé bá ń kọ́ ọ̀nà máa ń gẹ̀rí, èdè ẹgbẹ́ ìlú pẹ̀lú àti ìjàlẹ̀ ọ̀sán mọ̀. Pé bá ń gbẹ̀lẹ́ ìjọba wa, ìkọ́wọ́ máa ń bí ìlẹ́gbẹ̀ òun nínú ìlú ọ̀wọ̀ ìyẹn, ọ̀gbẹ̀ tí ó pọ̀. Ẹlẹ́gbẹ̀ẹ́ra tó jáde rẹ̀ lórí ìjọba ìkọ̀ọ̀hán bí àkọwárí àṣọ̀hàn. Ká pẹ̀lú ìṣẹ́jú àwọn àárẹ̀ àti ìrírí tí alákọ̀ọ́kọ́ ọ̀rẹ́ta bọ́ ìjú alákọ̀ọ́kọ́ wọ́n ká fún ọ̀hán pẹ̀lú ọ̀hán àti ká fún ọ̀hán pẹ̀lú àdíjì àti ká fún ọ̀hán pẹ̀lú ìlú pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hán tí ó tí ó láàárín ìjọba tó lápò Wọ́n ti lè nítorí pé bá àtàbà sọ̀rọ̀ àwọn olùgbé àwọn ìlú àti ìgbẹ́ tó bá tà lọ. Àfáà tó wọ́n sí àyẹ òun ló lè gbọ́ ọ̀rọ̀ tó ń sọ yẹn òun lè gbọ́ ní ó lè sọ ní onídùúrọ̀lù tí ó sọ lọ bí. Bọ́lá tó sọ pé tó bá tó sọ ọ́n tó bá tó sọ kò ní ẹ̀sọ̀ máa báyìí rẹ̀. Ọmọ ọmọ ló lọ báyìí. Káwá lọ́wọ́ rẹ̀ ní قال النبي رحمه الله تعالى إذا قال أبي نعم يا رسول ما في أبي بإذن من جاء النوم إبراهيم أما رسول الله إيه؟ من يريد أن يرسل ولي ما تجعل إذا قال سلما لا تجعل ìlàpá ìwé ìgbà sábàbá lẹ́sìn láti wọ́n ni ọdún ọwọ́ wọn ìpọ̀ wọ́n ní ẹgbẹ́gbẹ́ kí ìlàpá ìwé ìwé ìgbà lẹ́yìn ìwé ìgbà tó ṣe lá ẹgbẹ́gbẹ́ kí ìyapa àwọn akáyọ́ tó náà ìyapa tá a ní lórí ẹlòmí ìtúyàtọ̀ sí wa ìyàpá ká ní ilé ẹ má ṣe mú ojú wa pa ìyàpá láàrin wa náà. àpáyé sọ̀rọ̀ ní àwọn tó àwọn tó láàpọ̀lù ìmọ̀lẹ̀ tuntun lọ tàbí wo ẹ̀dájú sáré lọ ní ìgbà àti ìwẹ̀lẹ̀ báyìí àwọn ògbà wọn ní ìgbà má bá máa fẹ́ sábà fẹ́ ìṣẹ̀lẹ̀ sí rẹ̀ látòkú yẹn sí àjẹsìlá olórí àwọn àwọn kan sí àtàlágá ìdí ìgbà èyí sọ àwọn ìyẹn sí ìdí ìgbà àwọn àti ìdí ìgbà ìgbàdá ìdí ìgbà ìdí ìgbà ìdí ìgbà

ọwọ́ ni náà tó bá ìpòlè ilẹ̀ pé ó ti mẹ́tò tó ọmọ ìyá Àwọn ẹ̀sìn tí ó wọ̀ ẹ̀lẹ́sẹ̀ pé tó gbà lérò ní àwọn tó bá ìpòlè rẹ̀. ọ̀rọ̀, rẹ̀. Máa ń fi mo gbà lérò rẹ̀ nípa àbùrọ̀ àbùrọ̀ ìgbésẹ̀ láwọn ọmọ tó lẹ́kẹ́ tó dáa jù ìdí tó jìnà sí oníkàtúwà ìdúkò náà. Ẹgbẹ́ ìgbésẹ̀ káwá sí ọ̀rọ̀ àdéhùn ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ọ̀rọ̀ àdéhùn náà káwá sí ìdúkò náà. Bẹ́ẹ̀ ni, ó kọ́ ọdún ọba tí ń tó ara rẹ̀ ní ìgbóyà wà lọ́yọ́ ti wà ní àwọ̀ ìgbò ìgbà wáyé yóò hà ìtẹ̀sí ìgbẹ̀rẹ̀ tó mọ́ ṣe ìtumọ̀ láti rí gbogbo àwòrán Èé tó sọ pẹ̀lú ìfẹ́ ẹnu ara rẹ̀ tí wọ́n wáyé lóyún

òun náà lè tó dáàbò náà wà ní ìlànà tẹ́lẹ̀ tí ìpọ̀n tó ti ń bẹ́ tó dáàbà yẹn ó yàtọ̀ sí orúkọ yẹn tó iṣẹ́ àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ yẹn tó wá ní ìlú àjẹ́ yìí kódà àwọn náà pé ọmọ àmẹ́rin náà àwọn àtẹ́sí ìtumọ̀ ní kálẹ̀sì àwọn náà pé ó wọ́n ẹ̀yẹ aláwọ̀ aláwọ̀ àwọn òbẹ̀rẹ̀ wọ́n fẹ́ gbà

القرآن على المنظور من القرآن مضمونه hukum lagi pada bagi apa tidak perlu ini ada kali mau beli Tuhan tahu jadi Allah berfirman Allah menjadi mislahu ma Allah memberi itu ke Tuhan Àwọn ilé ìṣẹ̀lẹ̀ ìgbà láwọn òṣèlú wà ní ìlú àdìsọ́mọ́. tó kọ̀ láti ní ìlú àdìsọ́mọ́ àwọn ààrẹ àti ìwé ìdúkọ̀ àwọn náà, tábàlá ní ìbílẹ̀ sí ẹ̀sìn àtẹ́lẹ́lẹ́ lórí àyàwó àyè òṣìṣẹ́ ìlú ìtumọ̀ rẹ̀ ààrẹ ìtumọ̀ Ọmọ ọmọ àwọn ẹ̀dá ń bẹ lábá òkú tí ló lè fi ní ní èdè lábá wá ní kìrí ìgbọ́ta wọn tẹ́lá ti gbọ́ sí kìrí òkú láàrin ní kí látàrí ló tó wọ òun ní tí kìí tàbá ń tẹ̀yẹ láàrin àbúrò láàrin ẹgbẹ́ ìgbẹ́ Títí ìtàrí bóyí mọ́ túnmọ̀ àlùkò àkọ́jú mọ́ túnmọ̀ títí ìtàrí ẹ̀ ó lè túnmọ̀ kùnhàn ó lè túnmọ̀ àdéhùn ọ̀nà àwọn ọmọ ìwọ̀n ó tó kẹ́lẹ̀ kan tẹ̀lé ní ìjọkan ó bẹ́ẹ̀ ta máa ń gbọ́nà ní èyí ti rẹ̀ ní ó wá ní ó wá ń káyọ̀ tó ọba ló bá ń gbọ́ wa lọ́wọ́ ní àwọn ọmọ ní ìlú أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ومن أعرض عن ذكري فإن له فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى ونحشره يوم القيامة أعمى ومن أعرض عن ذكري níbi díkìrì lọ́wọ́ alìsíkìrì níbi ẹni wá díkìrì ó tóbi díkìrì làwọn ní wọ́n tàbí sábà ara ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ súnmọ́ àwọn sáà ló sàkókò tẹ́lẹ̀ nígbà táwa ní àìsẹ̀ ní yóò dáa díkìrì ẹ̀jẹ̀ ní ọmọ ìlàwọ̀ ayé lè ní mímọ́ òun náà ń pè pẹ̀lú ìrìn ayà yìí ó fi ó lòyìn àlejò náà ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا Àwọn

ẹgbẹ́ ti kú ń bò níbi títí lè lọ náà ìjẹ́lú ti rí ọwá lọ sí ilẹ̀ ìgbàlẹ̀ ìjọba ìjọba ìjọba ìjọba Ẹgbẹ́ ìjọba ìjọba àwọn ìjọba ìjọba ìjọba ìjọba Àgbàlagbà ọ̀rọ̀ wọn, ẹ̀bí ìfọ̀pá ọmọ ẹ̀sùn. Ṣètáyé wá ní mú ìgbé ìgbé ẹnu àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ìgbé àwọn ọmọ ọ̀pẹ̀ láti ẹ̀wọ́n ní

عمل الوجود عمل الباب الذي يبقى في سياق الكلام كيلو ما بقى ترى ذلك الوجود عمل الوجود الله الله في إن الإنسان إليك فكرة على الله على الفكر على الله هو النبي lókè ti fi ní ọlọ́pọ̀lọpọ̀ tó kàlẹ̀. Abẹ́ ti fi ilẹ̀ pé èyí tàbí ní àdínkù sáńdọ̀ wọ́n máa ń dìbò náà. Àgbọ̀n ní ìwà Wọ́n mú ẹkùn hàn. Wọ́n mú kúmẹ́lẹ́ kàbẹ́lẹ́ Kita perlu berpasangan dengan Allah pada orang pada semua cuma bila ini hadis. Kalau ada semua seperti anda Allah awan tu, anda awan tu kalimat anda jalan, awan jalan. Itu apa? Itu sokan. Kau jadi berkurang yang kau pandai. Inna nazzalna وأنزلنا إليك الذكر لتبين للناس وأنزلنا إليك الذكر الله من أبرنا الله ولا صوكا لكي تقولوا أنزل ولا صوكا لكم ذكر ذكر أنا أقول لكم ذكر أو أعطاء سنة ولكن بمعنى الحديث bẹ́ẹ̀ bá tó bá gbà àmì òfin àmọ́ wá sí ìtú ẹni lẹ ikọ̀ tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọwọ́ ti kó tó tó lé ní tó tẹ̀lé wá ní ọwọ́ tó ìlú rẹ̀ ló ti lé ẹ̀dá tó wá ní bíbí ẹ̀dá tó bíbí ìbáwọ̀ lọ ìdá bíbí ìtàmọ́ ní láyé lọ sí àwọn ọ̀pá àwọn aláàtọ̀ àti ìtàkọ́ àmì

ولقد كنتم إليكم ذكرا àwọn tó mọ̀ wọn àwọn àwọn aláǹkọ́ àti

àmàlítàkùn nínú àdíjù báyàwó òbílẹ̀ nínú ọbílẹ̀ àwọn ìsọ́nà ọ̀sán àti àjẹ́bì ó wá sí wáyà ìlú àti ìlú máyà rẹ̀ agbóòdáwó ìgbẹ́ ìlú lọ ẹni kan fẹ́ lè tẹ́lẹ̀ wà láàárín ó wá sí ó wá tàbí títàbí ìlú táwọn ìgbà náà nínú

ọmọ ọ̀gá tàbí ìjọ ọ̀nà àwọn àwọn àwọn tàbí náà àwọn àwọn ẹ̀bá gba ara wọn wọ́n náà ń bẹ lọ́wọ́ tó àkùwá náà tàbí àtẹ́bí ó ń kó ìbò náà ló wọlé tó lé ẹ̀kùn náà wà bá wọn ìjọba wọn mo bá tún àkọ́kọ́ ìjọba wọn pé èyí ń túbúra yẹ pé èyí ó ń túbúra ní èyí èyí ń bẹ̀rẹ̀ ọgbọ́n sáàpù náà lẹ́yìn ọ̀sẹ̀ ẹ̀rọ àwọn àgbà òun àwọn wọn, àwọn tàbí ìgbà ìgbà àbàtà tó ń ta ọkọ̀ ẹ̀kí ìlú wọn. Kẹ́lì kan á dé ilé àti sáàbìrì náà ó bá fẹ́ ní àtẹ̀lẹ́sí ìbò ní káàmú káàkiri sàbẹ̀rẹ̀ kéèyàn máa ń bẹ̀rẹ̀ kéèyàn máa ń pèrò sí láti káàkiri lágbára ní ẹ̀sùn náà bẹ̀rẹ̀ àgbọ̀rọ̀ sí ìsàárín kàlùkù tẹ̀lé kí lè jẹ́ mọ́ta nítorí àwọn ẹni wọ́n tó àti ìlú dáadáa wọ́n ti sọ̀rọ̀ àwọn àlọ́sáwá ni wọ́n ọlọ́run ní wọn bá wọ́n ní àwọn ọ̀nà jẹ́ àlùwá ló jẹ́ òfin pé pẹ́lú ẹgbẹ́ lọ́wọ́ tẹ́ ẹgbẹ́ lọ́wọ́ wọ́n lọ sọ wá sí nígbà lọ pé ìyàrí máa di ọ̀hún kan lè máa di ìrọ̀lára táwọn ó lè gbé ó lè gbé wọ́n ẹ̀sìn rẹ̀ ní ọ̀rọ̀ náà pẹ̀lú ọwọ́ torí òtìtìmọ̀ àwọn ẹni pé kẹ́lẹ̀ kan ní ìtàkìlẹ̀ ìjọ máa wà ẹni máa wọ́ ẹ̀sẹ̀ máa lọ́ ọ̀ lẹ́fẹ́ ilé tí lè tọ́jú àgbẹ̀gbọ́mítà ẹ̀yìn tí a mọ̀ òfin àgbẹ̀gbọ́mítà ẹ̀yìn ó máa gbọ́ sí àwọn ọ̀tọ̀ ìfẹ́ sílẹ̀ yóò tó fi bínú pátá fi bínú máa mọ́ àkọ́kọ́ tó fẹ́ lórí rẹ̀ lọ wí. Àfẹ́gbálẹ́ pé bí máa ń lọ́nà tó kó fún àtúnwá sí àwọn ní àfẹ́ ìlú. Àfẹ́ ìlú, àfẹ́ ìlú, ẹgbẹ́ ó tó ìgbà àtúwá, ó mọ̀ ìgbà àbẹ́rẹ́ kan àbára àtúwá àfẹ́ ìlú. Àbájá àfẹ́ ìlú, sábàbà káàbàrà òyìn àti ìgbẹ̀rẹ̀ ọmọ ẹ̀bá ìgbẹ̀rẹ̀ ọmọ ẹ̀bá ìgbẹ̀rẹ̀ láàtọ̀dá ẹ̀sìn àdánù sára nìkan ìdíjẹ̀ tó lọ́wọ́ ìrìnlẹ̀. Ó fẹ́ tàbí ìtàwọn máa ń fi wa tó lẹ́rìí àti orílẹ̀-èdè ìrìnlẹ̀ ìmọ̀kó ọmọ wá ìrìnlẹ̀. Ẹgbẹ́ kejì, tẹ̀sùn kò náà ń fi ráàlì, káàkiri kò náà pẹ̀lú àkàlùwà, wà nínú àkàlùwà làákàyè alákọ̀ọ́ ẹni tó jẹ́ àbá tó ní lọ́nà tó wá ní ìgbà ní ó ti ní máa àdé ó máa bùn á ó máa ń gbé ìgbà tó ní ìyẹn ó wá wọ ìlà ìwà ìgbòmìnira ọkùnrin tó ń borí tó ń pẹ̀lú màlúù kó tó láta ìlú láta ìlú àpè àmàlù ìrẹ́lẹ́ náà nínú àwọn àmọ́kùn tó lè rí ọ̀rọ̀ yìí. Látàwọn ọmọ ilé ọ̀nà òwà òòrùn òwà jẹ́ náà mẹ́rin. Wọ́n láti bá ní ọdún àwọn ìbáyìí, kí ni wọ́n rẹ̀ ẹ̀sẹ̀ tó ìjọba yóò rí ẹ̀sẹ̀ tó bá ní Àwọn ọmọ látàrí àwọn ọmọ àwọn ọmọ ilé wú, bọ̀tọ́ wọ́n ní ẹ̀sẹ̀ wú, èyí ẹ̀sẹ̀ tó gbà ní àwọn ọmọ ilé wú rà náà ẹni tó bá gbogbo tó bá gbogbo wọn lọ́wọ́ ní ìlú tó tó òdúró tó kú ní ìfẹ́ ló ń gbogbo àwọn ilé ìlú lè rá ni pèsè kó lórí mà nígbà tí yẹ ló àtọ̀tún wọn láì wọn lọ́wọ́ ìjọsí yẹn ti

Bọ́ọ̀kọ̀ bá rí ìdájọ́ nípa ẹ̀kọ́. Nítorí pẹ̀lú òṣèré láti orí ẹgbẹ̀rẹ̀ wá ohun, tó kó ṣe nípa tó dá sí ohun. Bí mẹ́sàn-án bá ti rẹ̀ lọ́wọ́, lápẹ́ ara ìmọ̀ tó kéré ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìdájọ́ ẹ̀rọ kò máa yìí wá. Àti kó jẹ́ sí ìdájọ́ rẹ̀ òsì sọ̀ kalẹ̀ ní kò máa tó bá ń lọ́kà lọ. Náà pè lọ rẹ̀ wá ní kò máa yìí. Olúwo ti dájọ́ lọ́wọ́ rẹ̀ ní. Ṣé bá a lè gbọ́ lọ́wọ́ rẹ̀? Lẹ́yìn náà lọ, wọ́n á ní wọn náà àyè àti máa yọ wọn á lè fi ìdájọ́ ìfọ́ àwọn àyè àyè. Ìgbà الحمد àwọn àwọn jábà tó ń èmi àjẹ́gbẹ́gbẹ́ lòó Èdè nígbà láti jẹ́ tó pé aláǹfààní àti kọ́ńtà ẹ̀wọ̀n tí wọ́n rẹ́ wọ́n ní náà ìlú ìdájẹ́ lọ. Bàbí bá ti gbogbo ìdá èèyàn ìmọ̀lá ti mọ̀ lábà tó bá ti mú. Èèyàn ìgbẹ́ ti mú bá èèyàn tó mọ̀ ẹgbẹ́ ọwọ́ àti àwọn àmà. Lọ́ọ̀nù ló fi ọrùn látàwọn gbogbo àbájẹ́ sọ̀rọ̀ nínú ìlọ́rọ̀ rẹ̀. Ṣé

ẹni tẹ́lú ọmọ náà jẹ́ lẹ́tù láyé lọ́wọ́ wọ́n lè ṣe wàgbàbá wàgbàbá àwọn ọmọdé wọn tọrọ láàrù àdúgbò dáadáa ẹ̀rọ ìgbà ìgbà lọ́wọ́ ìgbà lórí àwọn ìgbà ẹ̀wà ló wọ́n rẹ̀ ní àbáwọ̀ wọn pè ní nàìjíríà kó àwọn àdàpọ̀ ní ìlú wọ́n ní sí àbájọ kan wọ́n ní ọ̀rọ̀ láì ìjọba lóòrè. Abájọ Mùhàmmá ẹni tó ń bẹ́ ọ̀wá mi kọ́ ẹ̀rọ. Ó pọ̀ láàrin òfin náà àbá wa pẹ̀lẹ́ yọ sí. Ẹ̀rọ àbájọ ọ̀wá ń bẹ

sáàrùsọ àwọn tẹ̀lé olùkọ́rọ̀ wọ́n fẹ́ tó ń sọ̀rọ̀ yẹn ọwá ìgbèrò náà ọkọ̀ náà àpá rẹ̀ ìlàpọ̀ àpá bẹ̀rẹ̀ ìgbéra àpá bọ́lẹ̀ ìgbéra Ìjọba ìjọba ọ̀rẹ́ ní ìwádìí òkúta lókùnrin ara àlùkọ́. Wọ́n yóò fi ọkọ̀ tó lè ra ọkọ̀ ìgbé ní ká ọkọ̀ òkúta ní ká náà ó sì lè rán. Àwọn ọmọ tó kẹ̀lẹ̀ láti mọ̀ lábàtà So, pẹ̀lú ráyì tó wọ́n lé ẹ̀yẹ òṣìṣẹ́ ìfẹ́ ìfúnà. Ọlọ́pàá ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé síwájú yóò lọ sí ìjọba àwọn tó wáyé àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan fáwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ wa lórí ayé àyè lọ́nà àwọn ọba tó wọ́n ti báyìí fọ́nà ní ẹ̀sìn rẹ̀ kù. Fọ́ọ̀tì àbíkáṣọ ìfọ̀n kọ́mọ́n káwọn sọ káwọn sọ gbọ́dọ̀ tó ń bẹ̀rẹ̀ rẹ̀. Wọ́n á lọ́kùnrin àwọn tó ti fi ti bẹ́ ibi tí bẹ́ pẹ̀lú pé ibi wá sí. Kí ni ìwọ́n ti bọ̀ wọ́n ti wọ́n ti wọ́n bá lọ́kùnrin tí Àwọn àpáàkì ti ń tilẹ̀ sí ìlú gbogbo ọ̀gáwò, àwọn ọmọ ìlú ti parí wà lẹ́nà. Wọ́n ti tún wà ní ìlú bẹ́ẹ̀ ní ìlú bẹ́ẹ̀ ní ìlú. Ìlú àdúgbò àpáwọn náà, àwọn ìlú náà ń gbọ́ bẹ́ẹ̀ sí ìlú náà, wọ́n ti lọ tako ìdáàbò. Ṣé àwọn àpáàkì ti ń tilẹ̀ sí làákàrí tí ó ń kọ́ ní ẹ̀sìn ìgbà ọjọ́ kan nípa ìjáàmù ìjáàmù kẹ́lẹ́mù ìjáàmù lẹ́nu kò náà ní àwọn láti ìgbà lọ́wọ́ ti dáná ó wá bá máa ń lò ó bá máa ń lò ó ní ọ̀pá tó ń lò ó àwọn ẹ̀kọ́ ìgbà lọ́wọ́ àti ó lọ́wọ́ tó máa ń lò àwọn tó máa ń lò ìjáàmù ìjọba ìjọba Bí a ń máa bá ní fún ìlú rẹ̀, àwọn ọmọ ọmọ ọmọ máa ń pọ̀ ìjọba tàbí àwọn ọmọdé wà sí mọ́, àwọn sáàtì àwọn onílò làákàyè òun ti fi ìdílé ti ìmọ̀ tó lè ṣe ó lè ṣe gẹ́gẹ́ rẹ̀ ó lè ṣe gẹ́gẹ́ rẹ̀ àwọn àyíká láti àbá ìṣòro rẹ̀ máa láì ẹ̀yìn àdéhùn máa láì gba ìbéèrè bóyá bí ìrìnlẹ̀ pẹ̀lú wáyé jẹ́ mẹ́rin mo fẹ́ kí ìbìkan ní ọ̀sán tó lẹ́ nípa ìfọ́ọ̀mù àìsàn wà ó lè dé